náà bá mọ ẹni tó fẹ́ nílé ìsàlẹ̀ kù. tí mo pè ọ́ sí bàbá tó mo ní onísùúrù owó ojú ilẹ̀ kó o tó yàn rẹ̀. atọ́kùn ọ̀tọ̀ ìfẹ́ jẹ́ lóòótọ́ ká mú pààrọ̀ tó bá jẹ́ pé kára rẹ̀ mọ́ mọ̀ yá nífẹ̀ẹ́ mi rẹ̀ ó sì pẹ́ dáadáa ah, bóyá kó rí bẹ́ẹ̀ o. bí mo wí fún ọ mo lọ́rọ̀ ọkùnrin ò ṣeé pọ́n. bẹ́ẹ̀ ni sori ìwọ ọmọ rírì mi lélẹ́dùnmáre fífún mi sóore fún ọ n tí n fi jẹ́ ayébọ̀bọ̀lá ayébọ̀bọ̀lá alágbára tí wọ́n mọ̀ ń pariwo ìwọlélẹ́dùnmáre fi hàn. ṣe. mo ti lóyún. béèyàn mẹ́ta mẹ́ta ó ṣe dúró ní méjì méjì yóò sojú èmi àti. ẹ wo ó tó di jọ́ méje lónìí ẹ wá bẹ́ẹ̀ ṣe jọ oyún ìdánù àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ ẹ bá ń wá wèrè tó fún wèrè yìí lóyún. ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin olólùfẹ́ mi ni mò ń wà. ìbẹ́sàlẹ̀ ń bẹ̀ sáà mú ọ lọ. nísàlẹ̀ ń bẹ̀ ẹ dákun ìbò mi lọ àtúntì rí ipa ẹ. májàpín tó ń ṣe léyìí ìgbó náà fẹ́ ni. a ní mò ń ṣe gbọ́dọ̀. ṣé èyí fúnra yín rò pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀nà ni kì í ṣe bó. yín wà rí gbólẹ̀ ń tí ọ̀ síbi. ká ló ń tètè mọ nbà má wà fẹ́ jìnnà hmm, ká ló tètè yé mi nbà ti fi ti pẹ́. òró ìfẹ́ lè wí ìyá mi ní kí n fojú ọtí kí n tó mú. Ah. Ah, ah, ẹni tí mo fẹ́ dénú orí. lẹ́rìn-ín alájọba. bọ́ọ̀ ètò ṣáná sí yẹn kò ní dáa fún ọ pẹ̀lú ẹ̀. jọ show ó ni abo fún mi pọ̀ mọ́wọ́ ẹ̀ because your mouth stinks so bad that's the news. kí mo rún lóòótọ́ ni. òun. Oh, kẹ́lì. ọkọ wọn rèé wọn ga bọ wọn jolè. wọ́n fi ẹ̀mí wé olè. aláyé bàjẹ́ màá lọ́mọ mo ṣe bọ́lá tó mi. ẹ bẹ̀rẹ̀ tí bàbá kórajọ a máa fẹ́ gorí mi. agbo. ẹ gbogbo fídíò ẹ ti kórè social media. báyìí pọ́ mọ́ yín ti fẹ́nu kọ́. ẹ̀bà ni wọ́n mọ̀ jẹun ìjà mọ́ lọ́tẹ̀ bá wa. ẹ̀bà. etí ń dùn ẹ̀. náà ni mò ń sọ mi ò mú orógùn tí ì fi òròdù. sensation mi ò dálé nìyẹn. Àbẹ̀bí o Àbẹ̀bí o Àbẹ̀bí o Àbẹ̀bí o Àbẹ̀bí ṣẹranko ṣènìyàn o. Àbẹ̀bí o Àbẹ̀bí o Àbẹ̀bí o. Àbẹ̀bí o Àbẹ̀bí ṣe ẹranko ṣe nìyẹn o. No. she my baby ń bẹ torótoró alápàdé ló ń kọ́lé ayé agbede méjì ayé òun ọrùn ajíwẹ̀ ẹ̀dùn ẹ̀sìn ló gbọ́dọ̀ wẹ́tì ẹ̀ láàjù tẹ́lẹ̀kẹ́lẹ́ bá ta yín kọ̀ọ̀ká gbogbo náà tàbí gbogbo ẹ̀yàn ọmọdé yẹn ń wò mí rọlẹ́ dáná yá. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ní kété kété ilẹ̀ báńkà oh! lọkọ tí ń jẹ́ làmì wà gírí lásà ọ̀dọ̀ ń ilẹ̀ ilẹ̀ báńkà lọkọ tí ń jẹ́ ilẹ̀. ẹ dẹ́kun olórí ibú wo ló ṣe tọ́ mi lára náà sẹ́yìn ò pé náà ni mí ni wò níbi kan àgbà olórí ibú ni gbogbo yìí ilẹ̀ mo fẹ́ràn ọ̀sẹ̀ ẹ ò ní jáde irọ́ àkútúkú irọ́ náà ọ̀run nìkan lórí ìbúni ẹ bàjá fún ọ. ajẹrẹ ìjẹrẹ ọbọ ìjẹrẹ lẹ́yìn ọkọ ikú pa gbogbo yín lẹ́yìn ọkọ. ọmọ kí hàn ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi olórí ibú mọ̀ràn eléyìí ọmọ sítọ́ sí mi lára àdìsẹ́ ẹ̀ mọ̀ pé èmi iná ni mí ni n ò níbi kan àgbámu erésì ni mí ẹnikẹ́ni tí bá tẹ̀ ẹni bẹ́ẹ̀ ò tún gbérí mọ́ tójú bá rọ̀ ó ti di dandan kọ́rù ó sá wọlé kọ́rù bá sì rọ̀ ó di dandan kọ́jú ó sá pamọ́ adéwájú máa ní sùúrù nígbà tóun ṣe ṣòǹgbó ah, àwọn olórí ikú ìtẹ̀sí. ẹ̀gbọ́n mi ẹ bá ti jẹ́ ń pin tó owó mi fún wọn. nǹkan kan ò yé mi o ó fẹ́ máa ṣe mí bíi bíi kàyéfì ẹ̀wí kí n tó débi adéwájú wọn yìnbọn ah, ẹ̀gbọ́n mi ìbọn sì bọ́ ẹ̀jẹ̀ ni ò jáde ní ara rẹ̀ yìí orí rẹ̀ ò túká ojú rẹ̀ ò fọ́ ẹ̀gbọ́n mi mo fi ra mi ràn wọ́n ni mo fi ra mi ràn wọ́n ní ráńpẹ́ ni nítorí pé kí ni bójú bá ń rọ ó di dandan kó rùn ó sápamọ́ bọ́ọ̀rùn bá sì jáde ó di dandan kọ́jú ó dákẹ́ fọ́ọ̀rù ni ah, nítorí pé bí kí ni ìwú bá bú nínú igbó tígbó ti ju àmì tìtìtìtì ni èmi ni Adéwálé ni. Adéwálé dákun ní sùúrù kò tí èyí ní sẹ a ní wọn yìnyẹn ń bọ. nígbà tí madé bí ó di dé ní dé ní pé kankan ò ṣe ọ. ee ó di dandan nítorí èmi ni èmi Adéwálé mo fi ra mi hàn wọ́n pa láńpẹ́ ni. Adéwálé máa ní sùúrù ẹ̀yin aráàlú jẹ́ iyọ̀ o yọ yẹ yín o gbogbo wa la mọ iṣẹ́ ribiribi tí olórí àbẹ̀bí tó ṣe fún wa nùlù wa yìí ọwọ́ ayẹ ká fòye ìdálọ́lá bí ọ̀yẹ yọ yẹ yín o kábíyèsí o. kábíyèsí ẹ̀mí kábíyèsí ogun. àṣẹ àṣẹ. ọ̀rọ̀ ni ìyálóde sọ. ó tọ́ sí olórí àbẹ̀bí gidigidi ni àti pé ẹ ń bá sọ pé nòun ò dùn sí kọ́ńtì òkú fẹ̀kan forí sọlẹ̀ kó kú. àbí. kò sẹ́ni ah. tí ní òtí ẹ̀ gbọ́dọ̀ má dùn sí i àti tó ní ọ̀bá fẹ́ yà láì mú orin ẹ̀. lọ́ba tán wo ìyálóde ntọ́ bá yà ìpẹ́ mọ́ ẹgbẹ́dẹ́ni lórí kọ́ bọ́ sórí gbogbo ìyẹlúwa. bẹ́ẹ̀ni <laughs> kábíyèsí o adé ọ̀run rè o ẹ̀yin aráàlú jẹ́ ń yọ o ṣé ń dé. láti òní lọ olórí abẹ́bísí di yèyé ìlú àti ìlú wa yìí o kábíyèsí o. adúpẹ́ yẹ̀rí àmọ́ kó àjọyọ̀ tó ní o mo rí bá mo rí ìbá yẹyẹ mi gbogbo ìlú jẹ́ iyọ̀ wọn ò tó rọ́bà fín arọ́bà fín lọ́ọ́ bá ń pa mo súnmọ́ bá ní ìwọ̀ ẹgbẹ̀je mi jìnnà sábà níwọ̀ ẹgbẹ̀fà orí tí ọjọ́ bá nílé ayé o nínú agogo idẹ ló ti wá ọrùn tí ó wèjì gbàrà nínú agogo idẹ náà ló ti jáde àwa máa ti mọ́rìnrè lónìí o àti fìyà wa jẹ́ yelúwa àbẹ̀bí o àbẹ̀bí o òkú ẹ̀jọ̀ yọ òdì òdì òdì òdì gbòòwò dọ̀la òní là ń wúyè ọ̀la ló ń wo dèní òní ni lálà álù tí kùtùkù ọ̀wù àlejò ìjòyè yìí náà àtijọ́ èyí náà kò mà ní wọ́n iṣu tuntun kì í wọ̀n ọbẹ̀ gbogbo ìlú ta ọgbẹ́ ni àbẹ́ ògbé ni àgbèrè ah, ọgbẹ́ o lọ́wọ́ lọ́lọ́yẹ o àìfòye lọ́wọ́ àgbèsè o lọ́wọ́ lọ́lọ́yẹ o àìfòye lọ́wọ́ àgbèsè o lọ́wọ́. ìyá mi ìyá mi ìyá mi. Hmm? Ah. adépégbà. ìyá mi hmm? kí ni nǹkan tẹ́ tí mo fi pè é ní kìíní kejì tẹ́ ẹ̀ gbọ́ ra. mi ì sì wá rò nǹkan kan mi rò nǹkan kan ṣé o sì. Ah, kó má mo fẹ́ rí yín fọ̀rọ̀ kékeré kan ni. mo ń gbọ́. ìyá mi nǹkan kan fẹ́ jọ bíi kàyéfì lórí ọ̀rọ̀ àbẹ̀bí àti ọmọ rẹ̀ ni. mo ń fura bí ẹni pé wọn kì í ṣèyàn lásán torí ojú ogun báyìí ni a wà tí ìbọn fi bá dé wáyé. Mhm. kí ló wá ṣe. ìyá mi ṣé kí n má tọyìn nǹkan kan ṣe o ó dìde gbọnà sí bí ẹni pé ọ̀tá àgbọn yẹn ò bá rárá tí n bá sí ń bẹ tó bá sọ fún mi máa ní ìrọ̀lẹ́ ojú mi ni ó ṣe dìde ah, ibẹ̀ ni mo ti máa ń wòye pé kó má jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ fún mi náà nípa àgbẹ̀bí wípé ní àtìgbà tí wọ́n ti fẹ́ wá sínú ààfin kò dàgbà sí àwo rẹ̀ ò yí padà ìyá mi ṣe bẹ́yìn rèé kábíyèsí nìyẹn ewu ti ń jáde tàbí bí wá ṣe jẹ́ hmm. Hmm. ìyá mi ìyá mi mo ti rí pé gbogbo ẹ̀tọ́ tó jẹ́ kó tọ́ sí yín tó jẹ́ kó jẹ́ ti yín gbogbo ẹ̀ máa ní àbẹ̀bí mà ti ń gbà àbẹ̀bí mà ti ń gba gbogbo ẹ̀ àṣẹ tábẹ̀bí bá pa ó pagbé àbá tó bá dá ó dágbé ohun tó bá tún wà wù nínú ọkàn rẹ̀ tó bá sọ fún kábíyèsí kábíyèsí á tún fòǹtẹ̀ lù ìyá mi. Mm ipò tó tún tọ́ sí yín tó jẹ́ kó jẹ́ ti yín kábíyèsí ò máa bí yín bóyá ó tẹ́ yín lọ́rùn bóyá kò tẹ́ yín lọ́rùn kó tó gbé fábẹ́bí ìyá mi ṣé bá a ṣe dákẹ́ tá a máa wò wọ́n o. Ah! Hmm. Adépégbà. Ìyá Adépégbà ó kù làákàyè ó kù àkíyèsí hmm. ó kàn jẹ́ pé nǹkan kan mo fi ó yí ọ ó rí gbogbo ohun tí elédùwà bá ti dà sí ni lágbádá kò sí nǹkan téèyàn lè ṣe sí ju wípé kó mọ ọyán. ìyá adépégbà hmm? ìyá adépégbà elédùwà kan ló dá yìí rárá kábíyèsí ni ìyá mi. tẹ́ ẹ bá mu tẹ́tì mi gbọ́. <laughs> ìyálóde àbúrò rí nǹkan tí kábíyèsí sọ ní ààfin lánàá hmm. táwọn bá papòdà táwọn bá lọ síbi àgbáńrè ìpè hmm. adéwálé ni kí ó bọ́ sórí àpèrè kó máa jẹ ọba lórí ìlú jẹyọ. lukosi eh. ah, ah, àgbàlagbà mọ sọ̀rọ̀ bíi èwe bí ah. dákun o kí ló fẹ́ kí kábíyèsí ó ṣe o ṣé olórí àgbà àtọmọ adépínpà àbí kí ló kọ ọmọ tó lòún bí o ṣé ọsọmọlélẹ́hùn sọ lórí gan ṣèyàn gidi ni sọ fún mi oore kí ló lórí ṣe fún wa nínú ìlú tó lórí àgbà ṣe kò sí wá wo olórí kéké hmm. ah olórí abẹ́bí hmm. oh olórí inú ó ṣe gudugudu méje nù lì àti yàyà mẹ́fà nígbà kínní burúkú tí ń dà wá láàmú nínú ìlú abisogun àbí kínní yóò lóun jẹ ṣé wọ́n bí ọ̀dà akọ̀yàn kiri báyìí ṣé wàá gan lè jẹ́ lẹ́ẹ̀dẹ̀rẹ́ kó yó ẹ ti mọ sáyé kiri abisogun náà kó kínní kan wá ṣé gbogbo ẹ̀ lè ṣẹlẹ̀ mọ́ nílùú nísìn ìlú ti dáa ìlú rọ̀ ìlú tutù ìlú tuba ó tù sẹ ọwọ́ à ń sọ̀rọ̀ olórí àgbà wo mo ti kábíyèsí wù èmi fara mọ́. mo ní ń jẹ ni. ẹ ṣe èèyàn gidi. mo ní ń jẹ ni so ilé yóò bá máa fò sókè yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ nà <laughs> àti ohun tí olórí àbẹ̀bí àti ohun tó ń ṣe olórí àgbà ah, ah, gbogbo ara ti mọ̀ pé atiláwí ni wọ́n nù lóyún ah. ẹ̀yin olórí àbẹ̀bí ẹ̀yin rẹ̀ lèmi wà ní kí. ẹ̀yin rẹ̀ lèmi náà wá o kí ló ti ẹ̀rọ mọ̀ ọ́n níbo ṣe Ah. yàrá lóye yìí agbófinfo lásán ah. sí ọ n ò tiẹ̀ fẹ́ràn pẹ́ẹ́pẹ́ bí n bá rí báyìí n yẹn mọ bínú mi ṣe mọ rí. àjẹbí kábíyèsí mọ. Ah. kí ni wàtálí ẹ̀fúẹ́fúẹ́ dùnà ṣé o rò pé ọ̀rọ̀ táwa ń sọ ọ̀rọ̀ ẹ̀yìn là ń sọ ni àbọ̀rọ̀ má jẹ́ àgbọ̀ má kọ́ la sọ. bàbá bàbá lọ sọ fún wa. kábíyèsí ló sọ. àwa náà sì débi àsìní kásá láyé fún wa kásá káyé yìí dé ìsinmi. máa gbọ́ o kó o lè máa gbọ́ náà ni o a sọ̀rọ̀ ẹ̀yìn o ṣó gbọ́. kò sí tó fẹ́ mi ṣe o owó mo lè bọ́lẹ̀ kẹ́lẹ́ ọ̀run tiẹ̀ o àmọ́ tèmi òye lè yà tèmi ni tó gọ pẹ̀lú tó sọ ọ̀hún ṣé èmi èmi mo he oyè lórí ìkọ́ni. wọn náà mú mi. mo mú mi. ọ̀ wá mú mi. ọjọ́ tẹ̀lé ìwọ kan fúnra ẹ̀ ó dẹ̀wọ̀n láàmú. tẹ̀lé ọgọ. dẹkùndẹkùn èmi ní sátì ń ṣe o. ẹ máa ń pọ tẹ̀lé. mo ń tẹ̀lé lọ máa máa sọ tẹ̀lé lọ ni. bá a ti wí gan ló ṣe rí o bá a ti wí gan ló ṣe rí. Ah, orí mi lè dá mi o mi ò ti rà ń hà o. Ah pàdé fi ó yè mm-hmm. ah, ó ti ẹ̀ rántí ibi tá a ti ń bá a bọ̀ ó rántí gbogbo ìyà tí mo bọ́ ọ jẹ ah! káti ẹ̀wà náà wá gbẹ̀tọ́ mi lọ́wọ́ mi tí mo kàn tí mo bínú dáná ìwo wá tún ní tọ ẹ̀tọ́ ọmọ mi tó tún fẹ́ gbà yìí kí n mo ṣe fọkùnrin gan kí n mo ṣe kí ẹsẹ̀ gbé. Hmm? ìyá Adépégbà hmm? àsìkò àsọkọ rẹ o ẹ yọjú sí kábíyèsí kẹ ẹ bẹ̀ wọ́n. Ah. Ah. Ah. Adépégbà kí n lọ rè bá kábíyèsí kí n bẹ̀ kí n bẹ̀ Adéfioyè lọ́kọ mi tí mo mọ̀ dáadáa pé bó bá ti lóun ó ṣe nǹkan ẹni tí yóò yí lọ́kàn rẹ̀ padà yóò múra gbígbín rẹ̀ bá ti tẹnu mọ́gi ó di dandan yóò gún ni ọmọkọ mi. Hmm. ìyá mi ṣé bàá ṣe wá dákẹ́ rẹ̀. adépégbà òye hmm. làgbà wò bí a fi gbogbo rẹ̀ lẹ̀ ìwọ máa lọ ṣé n tó fẹ́ rí mi fún òjò báà náà lọ hmm, dìde máa lọ dìde máa lọ àjíire ìyá mi o. yèyélúwà ẹ máa fún mi ní èsì ọ̀rọ̀ tí mo bá yín sọ látijọ́ yìí. ọ̀rọ̀ wo ni yín o ẹ̀jẹ̀ á gbọ́. má dá lóhùn òjé mi ò mọ nǹkan tó ọ̀rẹ́ mi gbójúlé tó lóhùn ó tẹ̀lé mi lọ sójú ogun ẹ sì wọ́n pé ẹ̀yin méjèèjì nìkan ni mo ní ní mọ̀lẹ́bí ìràkùn sì gbọ́dọ̀ rìn yín ó hmm. gbóoru bíi ti báwo ẹ Yèyélúwà ẹ ṣáà mọ̀ pé alágbára ni bàbá mi kan tó kú àti wípé agbára kan náà lẹ́yìn náà gbójúlé ẹ ṣe wá rú àwa náà lágbára. kẹ́ẹ̀fọ́ wa lágbára mm. káwa náà mọ̀ tẹ̀lé yín ká máa tẹ̀lé yín lọ jagun. Mm. lóòótọ́ ni mo jẹ́ alágbára ṣùgbọ́n mi ò mọ̀dé agbára mi mm. torí ìyá mi ò ṣàlàyé fún mi kó tó jáde láyé. Ah. olórí ẹ ǹlẹ́ ìyá wa ẹ ǹlẹ́ ìyá wa ẹ ǹlẹ́. olórí níbo ló dà. yèyé lua sẹ́yìn àtolórí àjẹun níjà tì ni. rárá o ah, ah. kí ló fẹ́ fàjà. láti wá kí wọn ni wọ́n dinú kúkúkú ni wọ́n wò wá bíi pé àjámọ̀ nǹkan kan. nìkẹ́ni sẹ́yìn ẹ̀ mọ̀ pé bí kí alápàtà kú ló ń ṣe ewúrẹ́ ni bí kí ọlọ́dẹ sùn kó má jí mọ́ òun ló ṣe rọkọ ní ugbó inú olórí àdínwó lè dùn sí gbogbo àṣeyọrí ìlú wà nínú ìlú yìí. Hmm. kódà ọ sọ̀rọ̀ o sì dánú bẹ́ẹ̀ kò sí fún pínpín nínú ọ̀rọ̀ tó sọ ẹ wo yèyé lúà bó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ mú finá sórí òrùlé sùn o wọ́n bá ṣe gbé wá láàmúdá padà fún wọn ní kíá ni. ẹ̀yin ọ̀rẹ́ mi kò sóhun tó lórí lè fi mí ṣe hmm kò sí àrà tó lè fi mí dá torí mi ò robi sí wọn n sì gbìmọ̀ wọn ká sí wọn ẹnikẹ́ni tó bá wà ro ibi sí mi hmm. yóò forí ara rẹ̀. àṣẹ àṣẹ ẹwọ ẹwọ mẹ́nu kúrò nínú hmm. rọmọkẹ́ yára sí irun tiẹ̀ torí tó bá ṣe tán ó bèmí náà ṣe tèmi ẹ sì mọ̀ pé ẹ lọlé lálẹ́ yìí o àfinlẹ́ ó sùn. Ah, ah, iṣẹ́ wo la gbà. ẹ tún ń kàwé àkàsẹ́yìn nù kí ni àwọn fàáyé wa ṣe pàápàá a máa tẹ̀lé yín lọ sáàbì. ọ̀yà gbógi dúró gbógi dúró gbógi dúró bẹ̀rù ẹ̀. àyọ̀ká ọ̀rẹ́ mi wọ́n hmm? mọ̀ wò mí ràn nǹkan mọ̀ tí ń dojú rú lọ. bíi ti bò ọ̀rọ̀ mi dàbí ẹni tó wà lórí òkè téńté títún wá ń tiraka tí ń tiraka láti gun àkàsọ̀. Hmm. ṣé ti ipò mi tí wọ́n gbà lọ́wọ́ mi tí wọ́n gbélé àbẹ̀bí lọ́wọ́ ni kí n wí ni àbí ti ọmọ mi adépégbà tí wọ́n gbapò lọ́wọ́ rẹ̀ tí wọ́n gbélé adéwálé ọmọ àbẹ̀bí lọ́wọ́ mo mọ̀ tí ń dẹlẹ́lẹ́yà láàrin ìlú. ọ̀rẹ́ mi hmm? ṣe mọ́tàn sójú gbogbo ètò ọ̀sán yìí tí n bá ní wọn mọ̀ sí irọ́ ni mo pa nígbà tí tí o tẹ́tì mi ò di tẹ́mi náà ń bẹ láàrin ìlú a máa rin ọkọ àtìyàwó sọ̀rọ̀ ó dá sí i hmm. torí wọn màdéhùn tí ń bẹ láàrin ìwà àti kábíyèsí kí wọn tó mọ fojú rẹ rí gbogbo rẹdẹrẹdẹ tí wọn fi rí. àyọkà kò sáde nǹkan kan tí ń bẹ láàrin èmi àti kábíyèsí Hmm. kódà nígbà tí wọ́n fi fi àbẹ̀bí jẹ oyè yèyé lúà kò bú ń gbọ́ o ẹnu àwọn olóyè mo ti yọ gbọ́ hmm, ayọ̀ká lọ́wọ́lọ́wọ́ báyìí mo tún ti gbọ́ ọ wọ́n ní kábíyèsí ó ti wí fáwọn olóyè wípé bóun bá ti dàgbà tóun dògbò tóun rebi àgbáre hmm. kí adéwálé ọmọ àbẹ̀bí ni kí wọ́n fi jọba. èèwọ̀. Eh, agbẹ́dọ̀ orí ò gbọ́dọ̀ dìrù láéláé dákun ọ̀rẹ́ mi kí ló wá fẹ́ ká ṣe báyìí o. àyọ̀ká dákun èmi náà fẹ́ dá lágbára mo fẹ́ gbàgbára kí n lè fìyà jẹ àbẹ̀bí. àbẹ̀bí ọ̀rọ̀ àbẹ̀bí ti kọjá bó ṣe mú un sọ̀rọ̀ hmm. àbẹ̀bí tó ń wò ó Ah, òun náà ti rìn jìnnà nú ayé mo ti gbé e wò láìmọye ìgbà díẹ̀ ló kù kí n bá lọ bó ti rí mo wí fún ọ̀hún àmọ́ ibi tọ́rọ̀ dé dúró yìí kàkà kí olórí ọdẹ ó jẹgun àwọn ọmọ ọdẹ ọyà kan lùgbé ọdẹ wọn lọ wẹran wa ni ó ti gbà mí gbọ́ òjò o bẹ́mi náà bá wá gbà ọ̀ǹgbẹ ẹ̀rùn kò léèwọ̀ ọmọ kí bójú bá ń pa kan ọ̀rẹ́ gbogbo wa pátá yẹ kejì ọmọ pa fọkàn rẹ balẹ̀ èèmù ọ̀rìnrìn àjò kan. Hmm? Hmm. ìrìn àjò ó ti yá o ṣé ọ̀rẹ́ mi. àìdúpẹ́ ara ẹni. adéwálé adéwálé ọba lọ́la arẹwà ọkùnrin ṣe má pa ọ̀tọ̀ ọ̀rẹ́ wà púpọ̀ àmọ́ <laughs> ìró ṣe wò ó àwọn yorùbá tí wọ́n sọ pé òṣàjẹ pé méjì obìnrin ò dénú kó jẹ tóbi ilé kan òṣàjẹ pé méjì ọkùnrin gan ó ṣọ̀wọ́n ṣe má pa ọ̀tọ̀ ẹ ẹ̀gbọ́n tí ń lé ikú sábúrò bẹ́ẹ̀ni ìwọ ló lè kú sẹ́gbọ́n rẹ eré bí ò bá ọ pa lẹ́gbọ́n rẹ bẹ ń sà bó o bá ọ bùkún bọ bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n rẹ rokú rọ o mo á fẹ́ sin ẹ ní gbẹrẹ pàkọ tẹ́gbọ́n rẹ bá gbóúnjẹ o bó bá gbé omi fẹ́ má mú o yóò pa ọ ni o kò wá sí ohun tó mú mi wá máa sọ gbogbo tòwúrò yìí fún ọ ìdè mo ti rí pé bó pẹ́ bó yá ìwọ ló padà jọba àlùwà yìí tó bá wá dẹ̀mí rẹ lẹ́gbòrò láti sìn kí lè rè tèmi ń bẹ̀ àmọ́ tó bá tó dìtẹ̀ bàbá rẹ èmi ò jẹ́ ọ̀rẹ́ ọba ni mo fi sọ gbélé fún ẹ má fura o fura o fura. owó ò tẹ́rù gbogbo ohun tẹ́ ẹ wí kalẹ̀ yìí á ti tó gbà owó tẹ́ ẹ ti ń rò. ó ti pẹ́. sẹ́ẹ̀rí pọ́ lórí ibú ni ẹ̀ ẹ́ ṣèyàn gidi tó yẹ kéèyàn máa bá rìn kò yẹ kó máa rí irú yín pẹ̀lú yàn gidi orí yìí ti burú pẹ̀lú ẹ ẹ̀yin wí gbogbo owó tó wúrò ìkalẹ̀ ẹ fẹ́ kó èyàn mi àtẹ̀gbọ́n mi síra wa ọ̀dàlẹ̀ burúkú nìyí sẹ́rí tó bá ṣe pé mi ò lẹ́kọ̀ọ́ ni ó yẹ kí n gbẹ̀gbàjú fún yín kó rí yóò yípo ni ẹ ọ̀dàlẹ̀ òsì olórí ibú wo bí ṣe ń wò ó lóun owó òtẹ́rù ó lọ sí. àbẹ̀fẹ́ kí n dàgbàjú lù yìí èèyàn owó ìjọba owó ìṣọ̀rẹ́ ọba ó lọ sí sẹ́rí ọ̀rọ̀ burúkú tẹ́ ẹ sọ kalẹ̀ ẹ mọ́ tún wí mọ́ o nítorí bẹ́ẹ̀ bá tún wí ojú yín ó hàn àtàlátà ẹ ẹ mo wí bẹ́ẹ̀ àbí kí n délé kí n wí fẹ́ gbọ́n mi. ẹ jẹ́ sọ fún un. òbí ṣe ń wò owó tẹ́rù pọ̀ olùsí. àbíkú ń lọ ìyá ẹ̀ ń pè ṣáàríwo ni ó dá àbíkú dúró ni elédùà àbíkú àgbà ń lọ tọ́ ò bọ̀. Hmm. ṣé ẹ rí ìyá mi ọ̀rọ̀ kan ń bẹ tí ń kan mí lóminú tó yẹ kí n ti wí fún yín tipẹ́tipẹ́ ṣé ẹ mọ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi òwò tẹ́rù hmm. òun ló pè mí ó sì wí àwọn ọ̀rọ̀ kan tí ò dáa ọ̀rọ̀ tí ò yẹ kí ti máa gbọ́ ni ṣe ló wí fún mi wípé ẹ̀gbọ́n mi o èèyàn burúkú lẹ̀gbọ́n mi ó lẹ̀gbọ́n mi ń sáré àti pa mí pé eré bíi kí n kú òun lẹ̀gbọ́n mi ń sá èmi wá wò wípé ohun tí òwú òtẹ́rù wí kalẹ̀ yìí kì í sọ̀rọ̀ dáadáa nítorí pé ẹ̀gbọ́n mi ò yí séèyàn burúkú èèyàn gidi lẹ̀gbọ́n mi tí èmi àti yín sì jọmọ̀ sí mo kàn lábùkù o bẹ́ẹ̀ ni nǹkan tó kù tí mi ì ṣe fún ni wípé mi ò gbá etí rẹ̀ nítorí gbogbo ohun tó wí kalẹ̀ sí ọ̀rọ̀ tí yẹ kí ti máa gbọ́ ìyá mi. adéwálé ọmọ mi kò yẹ kó bá owó òtẹ́rù já sórí ọ̀rọ̀ tí owó òtẹ́rù bẹ́ẹ̀ sọ ó lè jẹ́ pé ó pe àkíyèsí rẹ fún ọjọ́ iwájú ni ẹnikẹ́ni tó bá pè é kóun fẹ́ bá ẹ sọ̀rọ̀ kò ń ṣèjà hmm? nítorí ọjọ́ míì tó bá rí nǹkan tó máa ní ẹ́ lára tó bá rí nǹkan tó máa ṣe ẹ́ jàǹbá ó lè má pè ẹ́ o Adéwálé ọmọ mi ọmọ ọba dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́. ìyá mi ṣe lóòótọ́. Àbẹ̀bí o Àbẹ̀bí o Àbẹ̀bí o Àbẹ̀bí o Àbẹ̀bí ṣẹranko ṣe bí o. ọmọ ọlá ẹ kú ìwẹ̀ jẹ́wẹ̀ mu. ṣùgbọ́n èyí tẹ́ ṣe kù díẹ̀ ibi tẹ́ ẹ̀ ti ń jẹun yẹ kẹ́ ẹ ti máa jẹun iyàrá àgbàlejò kábíyèsí níbi tẹ́ ẹ wà yìí kò dẹ̀ lẹ́tọ̀ọ́ kó wá bí lè máa ti máa máa jẹun kó dáa tó hmm? kó dáa ah, láìjẹ́ pé ẹ ní yàrá ti lè jẹun ẹ wá ọ̀dà àwa aláàsọ ti wà ṣó ti yé ṣó ti ẹ̀ ìwọ létí pé ó ń sọ pé ọmọkùnrin dà ó rẹwà ó dà lọmọkùnrin ẹ̀rẹ̀ pa ẹ́ ó dẹ̀ tún rẹwà tó bá sọ pé kí bàbá dàgbà dàgbà dàgbà kí bàbá ṣépò padà bí èèyàn bá fi ẹ sórí àpèrè yìí èèyàn mọ̀ pé òun fi arẹwà ọmọkùnrin òun fi sílẹ̀. a ò ṣe ah. sórí <laughs> ìwọ́n ọba máa pè ní ọ̀ṣàrẹwà ṣàkẹ́ àmọ́ hmm, bó o ṣe dáa tó àwọn ọ̀wà agídí kéékèèké tó wà nù ẹ̀yìn ń kọ́ hmm, àwọn ọ̀wà yìí ń kọ́ àfikẹ́lẹ́dọ́ àkú ọ̀yọ́. Hmm kọ́ ìwọ náà rẹwà ẹ̀yin méjèèjì lẹ rẹwà tẹ́ ẹ dáa lọ́mọkùnrin àmọ́ bí wọ́n ti rẹwà tó ojú níwà tútù ojú níwà pẹ̀lẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé bí kábíyèsí bá dàgbà dàgbà dàgbà tán rè bí àgbà rè tán bá nẹ́ta ló yẹ lórí àpèrè méje tiẹ̀ nínú ìlú yìí ṣé ètò ìyá rẹ̀ ń ṣe fún lù tó ń dáàbò bò lù sóun ní ká wí ni àbí ká wá sọ bí ọmọkùnrin ṣe rẹwà tó tún níwà tó tún bíi tiẹ̀ hmm? kì í ṣe pé ìyá tiẹ̀ náà dá o ìyá rẹ̀ dá o ó rẹwà ìyá rẹ̀ náà sì rẹwà o tẹ̀sí pò tó tọ́ nípò kábíyèsí o tó ti yé àmọ́ kí n wá fọ̀rọ̀ mi gúnlẹ̀ síbi tí mo ti ń bá a bọ̀ ètò ìṣe ẹ má tún jẹ́ kó tún ṣẹlẹ̀ fún un bẹ́ẹ̀ bá ti fẹ́ jẹun ẹ máa jẹun nú yẹ̀wò ẹ má máa gbé wá sí gbàgede níbi kábíyèsí ti ń gbàlejò kó dáa kò bójú mu bẹ́ẹ̀ bá lẹ́nu sọ fún yìí kó dáa ẹ ti gbọ́ ẹ ẹ wo bí ẹ pé àwọn ẹrú láàfin kọ́ wá bá yẹn palẹ̀ mọ́ kẹ́sì jẹ́ kí yé kábíyèsí pé bí ń bẹ́ ń ta òjò bá ń lọ orí wọn lẹ̀ náà ìfà tuntun yẹn nínú jẹun rẹ gan agídí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ìjẹran rẹ agídé bẹ́ẹ̀ wọ́n o bó ti ń ṣe ẹ́ ó dá wọ́n lọ mọ̀ bí ni kábíyèsí ó bẹ mi o hmm. bí wọ́n ni mo sọ pé kó o bá mi pe kábíyèsí. àbúrò ẹ dákun nígbà tẹ ẹ débi ṣé ẹ bẹ wí ń bí ni. àwọn ọ̀ṣọ́ kábíyèsí tá a fi tún ààfin ṣe mọ bá. bí ẹ bá fẹ́ pe kábíyèsí jáde ní ààfin ẹ ẹ sì bọ́ síta kẹ́ ẹ pè kán náà àwọn ẹrú yẹn kọ́ bá yín pe kábíyèsí bọ́ta. Ah, ah, ah. àbẹ̀rù ń bẹ wájú yín tẹ́ẹ̀ ránṣẹ́. ẹ̀gbọ́n mi bàbá olóyè mà ní àgbàlagbà ni wọ́n pẹ̀lú. yọ̀dà. bàbá ní ká wò dáadáa irọ́ ni wọ́n ò jẹ́ pẹ̀lú kábíyèsí. wọ́n tún rán wọn sẹ́ẹ̀ kò sí nǹkan tó burú jù ní bàbá wọlé bá pe kábíyèsí jáde. ẹ wo bí yọ̀bọ̀ dáa fún ọ ká ní ìwà ní dáa fún. ọmọ bá wọ wí. babolóyè ọmọ ní sísè o. babolóyè ẹjẹ mi ò lọ pé kábíyèsí wa fún mi. ọmọ ní sílẹ̀ tẹ ọmọ yìí o aṣọ àpọ́nlé rẹ ọmọ ní fàyà o. Ah! parẹ́. àlórúkọ rẹ̀ kò lè parẹ́. ọba tó jẹ́ tìlú dàrú àtèyí tó jẹ́ tìlú tòró orúkọ wọn kò lè parẹ́ o. ẹ jẹ́ kéku ó máa kébé ku. lámojúbà o. ìbá ṣe ọ̀gbàgbà ti gbà ọ́ dákun. mo rí i pé ọmọ àlejò lọ ò sì sọ fún mi pọ̀ ọmọ àlejò bọ̀ wá bí ta làwọn ta lóbìnrin. ẹ ṣe ẹ kú kalẹ̀ yá àdéhùn ló kọ̀ ọ́ bẹ́ẹ̀ sì ṣe ń wò mí. ó ti wá yé mi báyìí ọ̀rọ̀ ṣe sọ ń fìtílà. àfi bí iná bá kú. àfi bí iná bá kú ẹ jẹ́ àwọ̀ yìí. adéwálé màá ló lè jà o. ìjà ló lè jà o. adégbégbá màá ló lè jà o. ìjà ló jà o. wọ́n gbé para wọn fi dá. ìjà ló jà o. wọ́n rọ́ọ̀kì bí ìbọn. ìjà ló jà o. àjàfara làpáta. ìjà ló jà o. àjàfara làpáta. ìjà ló jà o. Ah! méjèèjì pátápátá orí adé àgbẹ̀yìn o adéwálé ọmọ akínníyọ ọmọ akin ò mà gbọ́dọ̀ ìṣojo mọ̀ pé orí rẹ̀ ò ní burú ẹ̀dá wa ò ní gbàbọ̀dẹ̀ àti ṣerú eléyìí náà ó ń padà ṣèmí ìsinmi nínú owó nínú ọlá adéwálé o ìjà mọ̀rẹ́ o ọkàn ẹni tó padà ìjà. olórí ẹlẹ ẹ pẹ̀lẹ́ ẹ kú ọmọ ṣe ayọ̀káyọ̀ká ìyá mi o ayọ̀káyọ̀ká ìyá mi o lẹ o mhm. túbọ̀ pẹ́ fún mi dáadáa àṣẹ o ẹ ṣe mọ̀ pé èmi ló péjọ mẹ́rin nínú ọjọ́ méje tí mo sọ pé lò ẹni tó sì péjọ mẹ́rin ọ̀hún náà la rí ọ̀nà tí a gbé ọ̀rọ̀ ọmọbìnrin gbà ṣe é rí ọmọbìnrin tẹ́ ń wò ó kì í sobìnrin lásán o mhm sẹ́ránkó ṣèèyàn mọ́ni ṣèèyàn hmm. sẹ́ránkó ẹ̀yin bẹ́ẹ̀ sì ti wà yìí ẹ lè kojú rẹ̀ àmọ́ bẹ́ẹ̀ báyìí lọ́jọ́ méje ńlẹ̀ yìí hmm. tẹ́ẹ̀ báyìí lọ́jọ́ méje bíi ẹ kojú rẹ̀ tí nǹkan kan ò ní ṣe yín. Ah, inú mi ò dùn. ẹ borí rẹ. èmi mo sọ bẹ́ẹ̀. mo ti mo wí fún ọ. lágbára Elédùmarè. gbogbo ohun tí bá ń bẹ lára rẹ pátápátá lẹ́ẹ̀gbọ̀n kalẹ̀ lẹ́ẹ̀gbọ̀n lẹ́ẹ̀lẹ́. mo ní tó bá ti débì o ti ṣe é ṣe tó bá yẹ pé kò ní í ṣe é ṣe ńgbà tí débì ni wọn ti sọ fún wa. bẹ́ẹ̀ fọkàn rẹ balẹ̀ ìyá mi mo ti jẹ́rìí yín <laughs> èmi mọ̀ pàṣẹ tì í bọ́jọ́ mo mọ̀ pé gbogbo ohun tó bá ti dọ́dọ̀ ti yín bí ikọ̀ sáṣẹ tì í bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ti mọ̀ pé ẹ̀rọ náà àbáyọ sí ní tá a bá wa mhm. ẹ ṣé mo dúpẹ́ o yọ̀dà fún ọ ẹ pẹ́ fún wa ọjọ́ yín ó sì dalẹ̀ fọkàn balẹ̀ nígbà tí ní pé láàrin ọjọ́ méje àárọ̀ náà àbáyọ àárì ẹ fọkàn balẹ̀ mm. kò sí nǹkan kan tẹ́ ẹ ti débì kò sábúrú kankan fún yín ṣe. mo mọ̀ ọ́ lóore o ah. ẹ ṣeun ọkàn yín ò balẹ̀ o. àṣẹ àṣẹ àṣẹ ẹsẹ ìyá mi. Ah. yèyé olórí ẹ má bínú o mhm. ah. e, e, ẹni lọ́jọ́ keje pé a sì ti múra àti mọ̀ padà sí ọ̀dọ̀ wa lọ́hùn ẹ sì ní èní ni àṣekágbà gbogbo tá a torí rẹ̀ jókòó mo sì ti rápá dúró báyìí kí ni tó ń dá a dúró. olórí ẹjọ́ olórí àbẹ̀bí tó wá fi sùn mí ó kẹ́ nìkan tí ó bá ọ dá sí ó sì kẹ̀yìn kan tó bá dé a máa bá a bọ̀. olóde ah! ọkùnrin mẹ́ta lẹ́ ẹni à ń retí lóde òun àbí sógun ló kàn rẹ. olórí àjíún hm? ìyàwó àyọkà hm? ẹni à ń retí gan-an lóde hm? ó ti yá kì í ṣe bẹ̀rẹ̀. ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni ó gbọ́dọ̀ mi ká ṣe kákàkà ká lè tètè máa lọ lu wa àbí. sọ wá rọrọ olórí àbẹ̀bí ìwọ nìkan ò lè dá yanjú rẹ ìwọ àtàbí sógun lẹ́jọ́ ọ̀bàrà tápara jákùn. ipa ewúrẹ́ dòdò ó ti dí ó dífá fún Ọ̀rúnmìlà nígbà tí baba ń ṣàwórè ilé alára wọ́n ní alára ń kọ́ lára ń bẹ ilé tòǹtòró wọ́n ní alára ń kọ́ wọ́n lára ń bẹ ilé tòǹtìrè wọ́n tún ní alára ń kọ́ wọ́n ní alára ń bẹ ilé tòǹtàṣẹ. ǹjẹ́ ìwọ ti jáwọ́ orísun lónìí o ìwọ wọn kàṣà ìsùn sí wọn lápò ìwọ wọn. ajá kúndùmọ̀jà kan lọ́dún kan tí wọ́n ń pẹ́ bá tòótò balẹ̀ báyìí ni wọ́n gbé ìgèrè adífá fún adó rẹlẹ́ adó adífá fọ̀sán ìgẹ̀dẹ̀gbẹ̀ rẹlẹ́ asálẹ̀ ìwọ ti di ọmọ òtólúkò ní kúmọlú lónìí ọpọlọwọ àbẹ̀bí oporí àbẹ̀bí agbára àbẹ̀bí ọ̀ka ọ̀ ò ṣiṣẹ́ àbẹ̀bí ní ṣiṣẹ́ torí pé ṣiṣẹ́ ṣiṣẹ́ báyìí ní ṣe olúdé ṣiṣẹ́ ṣiṣẹ́ báyìí ní ṣe òbúkọ tí fi mú ìyá ègùn ṣiṣẹ́ ṣiṣẹ́ bá bẹ̀bí odi iná bá bẹ̀bí lọ́wọ́ kó o máa jó àbẹ̀bí gbogbo ara bó bá sùn kó má lè sùn tó bá ń jẹun kó má lè jẹun tó bá rodò kó má lè rodò fún ntòlúwo tùfẹ́ báyìí ní ti àwọn olùgbọ̀nà máa lọ kò séwu ó di péré ewé ayé wí dandan ni kẹgbọrún gbà. ìgbà ńlá bojú yá lórúkọ tí wọ́n ń pe àwọn àjẹ́ ayé olúbẹ́bì lórúkọ tí wọ́n ń pe àjẹ́ ọ̀run àjíhùn ọ̀rọ̀ tiẹ̀ ti dèjì ọ̀yẹ̀ rẹ̀ ikú ti yẹ̀ lórí rẹ̀. àṣẹ wà yóò rí bẹ́ẹ̀ yóò ṣe. ṣe bẹ́ẹ̀ kúrakúta rẹ tó nù mú padà ilẹ̀ ló pa kúrakúta pàkúté tó máa pa aládùúgbò àgbẹ̀ ló tó gbé wálé tó agbára gbadé agbára gbadé àgbọ̀dẹ̀ ló gbadé ajé òsì ni ẹ ẹlùwẹ̀ ọmọdé èmi ọmọdé bẹ́ẹ̀ ni kékeré ọmọdé ò tí ì mójú ọ̀nà èmi ọmọdé ọ̀nà bẹ́ẹ̀ ni ilẹ̀ mọ́ta kí ló tọ́pọ̀ bá ìwàkẹ́fà lè lóbi ẹ̀ akálẹ̀ gbogbo agbọ́dàgbàdé o bí afro òun mi là nígbà tó lọ́ọ̀rẹ́ èédú gbọmọ nínú gbó yé mẹ́tú. kàńdà fún kàńdà fún kàńdà fún kàńdà fún kàńdà fún ẹ̀lọ́ ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé èkápá apá òkúta ọjọ́ yẹ kẹsẹ̀ apá òkẹsẹ̀ mọ́tò yẹ bọ́kọ̀kọ̀ kò tó ṣe é dá sí ọ̀gbọ̀n agbínú ilẹ̀ wò ọkọ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́rẹ́jà mm. ni ọjà ilẹ̀. Ah! Ah! àbẹ̀bí o àbẹ̀bí o mo ní o mọ̀ fi lọ mi n wẹ́ sẹ́ni wọ̀ sí mo kọ́ kéde firi ni mi ò ní dààmú ọ̀jẹ̀ ni òfin ràn mọ́ra ni mi ò ní dààmú àjẹyàn. dákẹ́gbẹ́ ah! ìjì ọ̀ọ́. ìjì máa pè ìjì máa pè tòbá ló gbọ́ ẹgbẹ́ mi tòrótòró apàǹtẹ̀ ló kọ́lé ayé agbèrè méjì ayé wọ̀run àdìwọ̀ ẹ̀lú ẹ̀sìn òbẹ̀rẹ̀ wẹ́ẹ̀tì aláàjì sẹ́rẹ́gẹ́rẹ́ bàtà yìí kò kà gbogbo náà tàbí gbòòrò dáná. abisogun ah! o ó mà ṣe o ó sì mọ gbọ́rọ̀ mi èmi mà ní èmi adéwálé èmi wèrèpè tí ò ní mi kọ àpamú tó fi gbogbo ara jó ni ìyàwó létí òfin tèmi ṣe lọ́jọ́ kìíní àná ọkàrú rẹ dín kókó ni ah! ẹyẹlékèyẹlé tó bá dìbò ní tèmi ṣe jẹ máa múrú wọn kúrò lóde ọ̀run ni ah, ah, agbòrí rẹ wọn sátírà ó ní bèrè ṣàyàjọ ó ló fẹ́ gun kìnìún tèmi lẹ́sìn kí n ṣerú kìnìún tèmi torí kìnìún tèmi bí bá tẹ̀ ọ́ ọ́ tún gbẹ́rí mọ́ abisogun o ilé mo pé ó yá wọlé. ẹ ká yé o ó sì dùn mí o ọmọ lọ dà bí yìí lákàáyé ọ̀sìn ìmọ̀lẹ̀ ń lé kágun kẹ̀gún ọ̀run olómi ńlẹ fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làsọ ńlẹ fi mọ̀ kí mo fura jagun la fi pa kó pìyè mo pè ọ́ o jẹ́ mi lọ́jọ́ òní o jagun la fi pa kó pìyè mo pè ọ́ o lọ́jọ́ òní o lákàyè o oṣù ìmọ̀lẹ̀ o lè kàn gbàgbọ́ ọ̀run olómi ńlẹ fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làsọ ńlẹ fi mọ̀ kí. ìyá mi ò ọjọ́wọ́lẹ̀ ọjọ́wọ́lẹ̀ ọmọ mi ọjọ́wọ́lẹ̀ ọjọ́wọ́lẹ̀ ọjọ́wọ́lẹ̀ tatu ẹ lẹlẹ abiyamọ kí n gbọ́ fún ọmọ rẹ kó má tatu rẹ Adéwálé o Adéwálé Adéwálé mo kù ọ Adéwálé mo kù ọ ṣàkà ṣàṣà kó wá jábí lọ Adéwálé Adéwálé lẹ́ǹkẹta mo fẹ́ kú yọ Adéwálé jábí lọ ibikíbi tẹ̀mí rẹ bá wà ó yá jábí lọ Adéwálé o. ìsọ̀tún mi wọ́n pè kẹ́mi wọ́n lù yẹ wá kẹ́mi wọ́n lù yẹ wá kẹ́mi wọ́n lù yẹ wá rẹ wá àìsàn gbọ́dọ̀ ṣí ẹ kẹmi wọnú rẹ wá kẹmi wọnú rẹ wá kẹmi wọnú rẹ wá ikú gbọ́dọ̀ pa àìsàn gbọ́dọ̀ ṣí ẹ. mo bá ṣe wọn lóore wọn fi san mo ah. ní mo bá ṣe wọn lóore wọn fi san ènìyàn burú ah. ẹ̀dá kúkú ẹ máa fún mi ní ìwọ jẹ́ ènìyàn mo ráyè mo ṣàfáyé o. kò bá ṣe wọ́n lóore wọ́n fìbí san. ènìyàn dúdú ìwà dúdú o. ènìyàn ṣòro Èdùmàrè pé. kàbíyèsí dákun gbà mí o. màmá jẹ́ kí wọ́n sọgbà mi dọ̀gbun agbára òjò ni wọ́n wọ́n ò pé wọn ò nílé ayé ayé ayé burú o ayé má lè o. sómi o ọmọ aráyé burú o wọn lè sàgbádọ̀gún òwe. kò bá ṣe wọn lóore wọn fìbí san ènìyàn dúdú ìwà dúdú o ènìyàn ṣòro Èdùmàrè. kàbíyèsí dákun gbà mí o. màmá jẹ́ bí wọ́n sọgbà mi dọ̀gbun. agbára òjò ni wọ́n wọ́n ò pé wọ́n ò nílé o. ayé ayé ayé burú o ayé má lè o. dákan ń sómi o ọmọ aráyé burú o wọn lè sàgbádọ̀kun o. kábíyèsí o kábíyèsí o kábíyèsí ẹ lọ wá. kábíyèsí o kábíyèsí o kábíyèsí kábíyèsí.

lẹ́yìn ọkọ. ìjì ajá inú ajọ́ wọ́n fi ìlú jẹ́ ìyọ̀ pìtàn àfi tí ìbá ṣèmi àbẹ̀bí. mo jẹ́wọ́ fún ẹ wípé afẹ́fẹ́ ò níbi ìkan àgbámú. fi irú bojú bọ́gẹ̀dẹ̀ bá kó àfọmọ ẹ̀ rọ́pò ìbànújẹ́ ńlá gbáà ni kí má jèsè ń tọ́jú òbí rọ̀ mọ́ alákejì ọ̀rẹ́ mi hmm? kí ni ká ti gbọ́. nǹkan burúkú gbáà ló ṣẹlẹ̀ sí i ní ojú ẹ̀mí rẹ̀ báyìí ni wọ́n ṣe pa ọmọ kan ṣoṣo tó bí láyé lọ́run lójú ogun tó jọ lọ hmm? ni wọ́n ti dán ọmọ náà ti dẹ́mi rẹ̀ légbodò ó burú jù. ṣó ti rí rí hmm. àfi ò kì í ṣe ibi tó lúwẹ̀ lè lọ báyìí o torí olórí abẹ̀bí ara ó máa kàn ní. Ah, ah, ah. èrò ọmọkẹ́ ọmọ ló ti ń sọ báyìí ta ni ó ṣe ológun náà kan ṣoṣo tí ò ní wájú tí ò ní lẹ́yìn sórí olórí abẹ̀bí ní ìsìn ó ti dàkékò ejò gbogbo ara báyìí ní fi sagbọ́n àfi mhm. ká ṣọ́ọ̀ṣe o ṣé kò tiẹ̀ wá sí pé èèyàn lè yọjú wò láàfin àbí káwé ṣáájú rẹ̀. tó bá ti ta ni tó gbọ́ odidi òṣùpá kan mi ni fi dáfin yẹn ah, ah. mi ì lábì kankan. tó tó tó yẹn ni. ah tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni ó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ah, o sì tara. kì í tara. tó o bá tiẹ̀ ẹ́ o bá tara èèyàn o sì tara tẹ́lẹ̀ dùn à ṣé o ò pọ́ mọ́sẹ̀ bíi kínní lára ni. mo ń tara àbí nìkẹ́ mi. ọmọkẹ́ kí wàá ní. ọmọkẹ́. mo ń tara. ọ ǹlẹ́. ó dáa nígbà tí wọ́n mọ bí ṣe ń ṣe wọ́n alódìndín ọmọ kú lọ́wọ́ èèyàn ó sì dáhà ṣe pẹ̀lẹ́ ńlẹ́. àbẹ̀bí aya mi arógunmọ̀sá àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe a fìwà pẹ̀lẹ́ gba ohun tó ṣòro lọ́wọ́ Olódùmarè Hmm. ọ̀rọ̀ tó délẹ̀ yìí kò sẹ́ni tí ń ṣe tára rẹ̀ ò ní gbóná àmọ́ aya mi mo fẹ́ fi ẹlẹ́dàá rẹ bẹ̀ ọ́ kò fiyè dénú. tadé fi sòye ìwọ ìwọ ìwọ ni àìdá tó ń gbénú ẹ̀dá tó fi ń pe ẹ̀dá láláìdá kò sí ẹ̀dá tó mọ àṣírí adéwálé àti èmi ju ìwọ lọ adéwálé fún ara rẹ̀ gan mọ́ dájúdájú ìwọ ló ta ọmọ mi fún ọ̀tá lọ́wọ́. èmi. bẹ́ẹ̀ ni. kí lè rí mi nínú kí n ta ọmọ mi àrẹ̀mọ mi kí n wá tà fọ́ta kí n jẹ́ kó kú fọ́ta kí ni tí mo fẹ́ gbà ń bẹ̀ bí ó ṣe ṣókùnkùn sí ọ ló ṣókùnkùn sí mi kò yé mi. adéfìsòye báwo ló ṣe wá ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ adéfìsòye báwo ni wọ́n ṣe wá pa ọmọ mi and if so. olórí ọ̀rọ̀ yìí ò yé mi ó yé olódùmarè àbí. kábíyèsí kábíyèsí ṣé o ti lajú. olórí ajú. ǹdẹ́lẹ̀ mo fẹ́ bọ̀ sọ̀rọ̀. Ah, olórí ajú. ìròyìn tó kàn ńlá ni pé ìbọn ìran adéwálé ọmọ àbẹ̀bẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n pé kò sí bí wọ́n ṣe yìnbọn lù tó ìbọn ò ní ràn àti ẹ̀gbọ́n tìyá rẹ̀ àbẹ̀bí tá a mọ̀ wípé alágbára ni kábíyèsí wàá fẹ́ kó o wí fún mi kí ni ìdí agbára adéwálé. agbára adéwálé hmm. kò lè. ṣáà wò. bẹ́ẹ̀ bá fẹ́ kí ìbọn ràn ìbọn tí àwọn jagunjagun bá gbé lọ sójú ogun bí wọ́n bá ilé gbìyànjú tí wọ́n rí akọni mẹ́wàá pa lójú ogun kán wá mú ẹnu ìbọn ọ̀hún kí wọ́n fi kan ẹ̀jẹ̀ àwọn akọni tí wọ́n pa lójú ogun ní ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan tán bá ti lè fi ẹnu ìbọn kan gbogbo ẹ̀jẹ̀ èèyàn mẹ́wàá wọ́n bá mú irú ìbọn bẹ́ẹ̀ tí wọ́n dojú rẹ̀ kọ Adéwálé tí wọ́n yìn yóò rùn. ṣé kò jù báwọn. ló bá tán. ọ̀ka rẹ̀ ó padà sùn. o ṣeun. àsùnjí. àbí kí ni. olórí àbẹ̀bí ohun tí mò ń rò gbọ́n ò yé mi n ò mọ tí mo rò lọ nǹkan kan ò yé mi. ó ti yé mi. ó ti yé ọ. adéfisí ọyọ ti yé mi mo ti mọ ibi tí sọ ti ń rùn. ọ̀dà àbáwọn. ó wàá ṣe nǹkan fún mi. kí ló fẹ́ kí n ṣe kí n ṣe ń wàrà ṣẹ̀ṣà hmm. nígbà tá a ti mọ ibi tó ti wá. bàbá mi lọ sọ fún àwọn akọ́dà kọ́ bẹ̀rẹ̀ sí ni máa gbẹ́lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní máa gbẹ́lẹ̀. mò ń gbọ́. ó béèrè pé torí kí ni. kí ni wọn ò filẹ̀ ṣe. adépégbà adépégbà ọmọ ìyàwó rẹ ó ṣetán láti wọlé sí bẹ́ẹ̀ ni màá dàjìún lọ́rọ́ màá jẹ́wọ́ ẹni tí mo jẹ́ fàjìún mo ṣetán láti dàjìún lọ́rọ́ mo ṣetán láti fún ẹyin adìyẹ tó dà mí lọ́gùn nù. àbẹ̀mí mo forí ìyá rẹ̀ bẹ̀ ọ́ mo fi ẹlẹ́dàá rẹ bẹ̀ ọ́ mo fi irúmọlẹ̀ bẹ̀ ọ́ mo fa àwọn tó láyé mo fi bẹ̀ ọ́ mo ṣèyí fún mi àwọn ọ̀tá ti padé wálé wọ́n ti mú lọ kí n tún wá fọwọ́ ara mi gbé adépégbà kí n tún gbé sí kí n mọ wá ń dúró ṣe nílé ayé ẹni tí ò bímọ ilé ayé asán ló wà dákun fi èdénú. kì í fi èdénú kì í fọwọ́wọ́nú ẹ pa mí lọ́mọ kan ṣoṣo ẹni kì í fi èdénú. Ah! ìjà jà ogún wọ̀lú. mo ṣetán láti fún ẹyin adìyẹ tó dà mí lógún nù màá dà tí ń lọ́wọ́ tó dà mí àìfàìmọ̀ kíwọ náà má bàa lọ. ẹ ẹ ẹ ẹ ẹ Àbẹ̀bí Àbẹ̀bí o Àbẹ̀bí o Àbẹ̀bí o. ìsirí hjdk ẹ̀rọ̀mí qrs jv wx y x. x. orí ọmọ ní pọmọ wáyé láìpẹ́ láì jìnnà ọlọ́run ó sì ṣètò ìṣòro náà. àmín àmín àmín àmín. Mr. Goriola sorry láti disappoint ẹ nígbà tó mọ̀ pé the kind of woman tó o fẹ́ ní láìfọ ẹni bẹ́ẹ̀ tó fẹ́ kó máa ṣe oúnjẹ fún ẹ kó máa nu oúnjẹ sí ẹ lẹ́nu kó máa kúnlẹ̀ fún ẹ kó tó jẹun kó máa pàmpá ẹ kó tó jẹun kó máa pààkì abọ́ tó fi jẹun lọ sí kitchen kúrẹ́tò padà sí village yìí kó lọ mú yàwó bẹ̀. fúnkẹ́ tó máa sọ ni. yes kí ló ní sí mi ò ní kí ló wà ń bẹ tí ó sì ń bẹ kí ló gbé síbẹ̀ sí mi ò ní ó wá ń kó sí báyìí ó ń ṣọ́ọ̀ṣì nínú ilé ọkọlọ́kọ ó lè máa dá agbádá bulẹ̀ nínú ilé tí mo wà. ó ń gbóná wo lè bá mi sọ ẹ sọ fún mi pé ti ṣe ráìsì jiná tó dàbí igi. béèyàn ọba gé ìgbó kọ́mọ̀ pé gbòòrò ń fẹ́ jẹ béèyàn hmm. ọba sì jẹ ráìsì kódà wà ara ní ìrẹsì. ẹ tó fún mi. ẹ kọ̀ dàgbọ́dàgbà ẹ̀ dánú. kí ló ṣe yín ẹ bá ní kẹ́ ẹ máa wò báwo ló ṣe ṣẹlẹ̀ ta ni ó pa ìyàwó yín ẹ máa kàn mú mùlòmù mo ṣe find it difficult láti believe pé èèyàn kan lè ro ikú ìyàwó yín wọ́n ti tọ́kọ̀ pé poison. wọ́n fi ẹ̀yin méjèèjì jẹ olè àwòdì ẹ lè gbé adìyẹ kí ni reason tẹ́ ṣe wà nínú ilé ìgangan tí madam wà lókè tí wọ́n ń pariwo tí wọ́n ń pè yín tí ẹ̀yin méjèèjì ẹ lè dáhùn. ẹ ń fọmọ mi ló ń jẹ ẹ rọ pa ẹ fẹ́ fẹ́ mọ̀ mí wọ́n tẹ̀lé àbí. kí ló fara dáradára iná ṣé torí pé mi mo ti àwọn àkínsí nílẹ̀ fi ronú pé èmi máa ń lọ fún màdàmú mọ́jèlé jẹ. ṣé gbogbo ń ta àkálẹ̀ náà kò tó kán fún yàn mọ́jèlé. àbí wọ́n gan fúnra lára rẹ̀ gan sóò lè ṣe bẹ́ẹ̀. èmi. Hmm. ẹlẹ́pẹ̀gbẹ́nu yín sàn ṣé ẹ rò pé wọn ò mú ẹ̀yin méjèèjì báyìí lọ́rùn ọwọ́ níjọ́ tẹ̀ ń gbèrò àti pa màdàmú. kò kí ń ṣe iná mímọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ tẹ́lẹ̀ ó ti di ìyàwó mi ẹni tó bá kọ̀ tí o bá fún ní àpọ́nlé tó bá yẹ kí o fún onítọ̀ á pàdánù iṣẹ́ o. Ah! Ah! ọlọ́run mọ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá dẹrú ẹ̀ wò ọ̀nà àtijọ́ àti mo dínú. ọlọ́run mọ tiẹ̀ yóò ṣe wá ní ọ̀la. anybody tó bá wá ẹ fọ́ owó fún wọn there's so much money in it so that's it. wọ́n mi láwọn olóògùn táwọn fẹ́ fún ọ ní tamanu ní school ah, ìyá yìí lòun lòdù ó tẹ mistura tó ṣe ìkómọ mo mọ ètè náà màálù mẹ́fà náà ní ẹ̀pà ẹ ẹ bá wọn fámìlì yín. èló ló dé kó fún ọgá. five million naira péré ni sá. má sọ fún ọ. ẹ ṣe sá. màá fún ọ rẹ. ọ̀hún ah! ò lè wọ ẹ̀ nà ọ́. Ah, àmọ́ tó bí nìyẹn àmọ́ tó èmi fẹ́ kó máa náwó fa kí ni tiwọn náà tiẹ̀ máa dùn. èmi ìpẹ́ débi sẹ́ o aago márùn-ún mo ti mọ́ ń jì ọjọ́ tí n bá sì pẹ́ débi sẹ́ ẹ̀yin lẹ mọ́ ń fà. Are you the CEO of this company? eríkì mi kan ni. bóyá wọ́n ń jayé lọ́rùn àmọ́ bóyá wọ́n mu tí ń bẹ̀ wọ́n lè má jayé lọ́rùn wọ́n lè má mu tí lọ́rùn o. orí ẹja ń bẹ kọ́ńténà oní ọkọ̀ ti lọ́rùn. orí ẹ pé. thieves bunch of thieves. ẹ tún jalè ẹ tún jí bọ́ǹsì bọ́ǹsì èlò. ó ti wọlé never give her a get kọ́ tí mo fẹ́ kó ṣe ọ̀rọ̀ mi dà ṣe pé èyí tí mo ṣe lẹ́ni ọ̀gbọ́dọ̀ mú mi ọ̀dà ṣe pé ọwọ́ ẹ̀dẹ̀wẹ̀ ní jẹ́ ọmọ ó ní òun wà loss of appetite and appetite is a crime against humanity. so tí n ṣe ń sùúrù ni kí tó wá dáwọ ẹran. àwọn ọmọ wa fún mi láti lè. man this guy gonna brain. ìyìn dárúkọ Ibrahim o. ó ní ọpọlọ mẹ́rin. káwọ́ kẹ́ ah ìyára káwọ́. gbé tán lòun náà ṣe. àbẹ̀bí ó àbẹ̀bí ṣẹranko ṣènìyàn o. àbẹ̀bí o àbẹ̀bí ṣe ẹranko ṣe nìyàn o. ibi tẹ́ ẹ bá rìn dé ibẹ̀ náà lẹ máa rí mọ́ o ó ní bí tẹ́ bá rìn dé o ibẹ̀ náà lẹ̀ máa rí mọ́ o àìrìn jìnnà ọ̀dẹ́. Kele dumare, kúṣẹ́ ó.